ó yẹ kí tí mo bẹ́ẹ̀ lọ it's a boy out of swags aka swag nation aka swagu ó pọ̀ létí ó wo lọ́wọ́ báyìí dé láti London nìyẹn ok bí a lè tẹ̀dó sí àyìn tá a lè tẹ̀dó sí ọ̀tẹ̀ yìí ká tẹ̀ tẹ̀dó sí Surulere ní that tata dé I gbòòrò àwọn ti gbòòrò gan ṣe kí ni wọ́n gbà wá tọwọ́tọwọ́ tẹ̀sẹ̀tẹ̀sẹ̀. èyí wà ló ń pè ní stamina tó bá lẹ́mí ní o lè dúró sí ìbà yìí o ṣáàmù àwọn ọmọ ìyá mi pọ̀ gan ní ìbà fàájì làwọn máa ń ṣe ní ìbà láìkìjà o ṣáàmù bọ̀ ìyẹn ò mí pé kó wá fi rè owó ọ̀nà yẹ kí n gbọ́dọ̀ gba bí ọmọ mọ́ mi òwúrọ̀ yẹ kí n gbọ́dọ̀ dá padà bí ọmọ dáàdì àwọn ọ̀dọ́ wa ló ní sùúrù èyí tó bá dùn máa fara gba ọṣà mọ̀ ẹ̀yìn bàtà tó máa ń jẹrin jẹrin kò ní stamina ṣé ò mọ̀ ni òye ẹ̀ wọ́n lè fẹ́ ọ tasẹ́ gbòòrò ọ̀gán òwúrọ̀ ṣe kí n stand well well kó tẹ̀ wà lórí ọwọ́ ẹ̀ àtẹ̀jú one or two náà gọ́dọ̀ yàtọ̀ sí yẹn náà tá a bá ń perform náà a máa ní strength a máa ní energy láti máa perform ìrẹ́ náà la gbé ìrìn ṣáà mọ̀ àwọn aláyẹ fún ọjẹ ṣáṣá ni pé. àrùgbó yìí oúnjẹ wọn náà wà pàǹjọ wọn palace everything wà nígbà bá fẹ́ jẹ lẹ́ máa rí ọjà náà dẹ́gbẹ́ fẹ́ lọ ràn kan tara nígbà bá fẹ́ sè náà ìyẹn náà tún wà. bẹ́ẹ̀ lọ ni ẹja àmọ́ ìjọsìn mo branch yẹn mo chop one or two spoons. everywhere security wà ó ṣáà mọ̀ ṣáà má lè kọjá ìyá ara ẹ̀ anybody kí ni anybody ní tọ́jú ẹni pọ̀ ní ìmọ̀ ní tọ́jà ẹ̀ but security tight ní ibà ẹ̀ṣẹ̀ àwọn tẹ̀ náà tún wà lẹ́kọ̀ọ́ àwọn tẹ̀ náà wà tún guide fún ẹ̀ àwọn ọlọ́pàá náà wà àwọn SARS náà wà cortism wà àwọn Oòduà náà tún wà so everywhere security wà ó ṣáà mọ̀. adé fresh enough, up ẹ ṣáà mọ̀ àárọ̀ yẹn stamina la wà nísìnyí àwọn sùúrù lè rìn ní ṣáà kà jam studios ẹ kàn máa lọ àmì Mr Big Man bless. swago mr big man oṣa ahun mr big man of Kajang entertainment oya na ayika lọ pojú yẹn pọ náà banga oṣa ahun ó pọ̀ à ń sọ̀rọ̀ nípa orin ní Surulere àwọn tó ti jáde ní Surulere àwọn tó yẹ pé ògùn wọn ti búyọ láti Surulere tábàdí sọ̀rọ̀ nípa ojb jezreel ẹ̀ ti sọ̀rọ̀ nípa anybody rip baba àwọn yẹn lọ́wọ́ tẹ̀lẹ̀ dò ní Surulere tó yẹ kí wọ́n mọ̀ afro pop afro hip hop ojú ẹ̀ ń ṣẹlẹ̀ ní ìbàyà afro beat ń ṣẹlẹ̀ ní ìbàyà náà and also Wizkid náà òun náà òun náà try ó gbé ó gbé Sùnlè lárugẹ káàkiri àgbáyé wọ́n pọ̀ jaburata gbogbo èèyàn tó wà ní ìbọn wà wọ́n yàtọ̀ dúró lórí ara wọn wọ́n ń ṣe nǹkan yẹ ṣe ojú báyìí máa sọ̀rọ̀ la máa wá máa ṣe fàáyì lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ kúkúkú tó bẹ́ẹ̀ lọ ni a ṣe wá ń gbòòrò ẹ ṣáà mọ̀ ṣítà làwa yìí kò ní ìjọba máa ṣe tí wọ́n sí àwòrán bẹ̀ ẹni tó máa ṣe láyé àbí tó máa yàwòrán sí tá kọrin tán gan máa tó yàwòrán yín pé kọ́ lè mọ̀ pa àlà ń tà art art art is the world art of the world ọlọ́run. àwọn obìnrin jẹ́ṣà báyìí fún ẹnìkan tó fẹ́ àwọn náà máa fẹ́ ẹnìkan tó fẹ́ ó ṣáà mọ̀ ṣé wọ́n dáadáa àwọn náà máa ṣe é dáadáa wọn ò yá wèrè jù. Ja, na, there also be. Oshamo, street lava, wine sheen ni Oshamo. Set our swag nation. Tó láyé mi kan tí mo tí mo bẹ̀rù jù ní láti pàdánù èèyàn tó bá súnmọ́ mi. Bọ́lá àti pàdánù èèyàn tí wọ́n dàgbà pẹ̀lú tí wọ́n súnmọ́ tí wọ́n fi tọkàntọkàn tọ̀. Èyí máa yẹ̀yàn lẹ́yìn. So ojoojúmọ́ máa ń gbàdúrà yẹn pé ọlọ́mọ yẹ kí n pàdánù èèyàn tó bá súnmọ́ mi. Ọlọ́mọ yẹ kí n tó fáwọn tó dẹ̀ súnmọ́ mi náà pàdánù èmi náà nǹkan tí street kọ́ mi nílé ayé mi ó kọ́ mi ní pé o gbọ́dọ̀ jà fúnra ẹ̀ o gbọ́dọ̀ tiraka kó lọ́pọ̀lọ́ ẹ̀ kó lè bẹ́gbẹ́ pé òní kan máa ṣe ọ̀nà ẹ́sítírílì jàgídíjàgan òye ẹ̀ but tó bá ta sí ẹ̀ wọ́n kan ṣe o gbọ́dọ̀ dúró rí o lè gbọ́dọ̀ lẹ́ni pé o gbọ́dọ̀ respect ara o gbọ́dọ̀ fún ọ lápọ́nlé àpọ́nlé ara làwọn èèyàn fi ń bu ìkùn làwọn èèyàn fi ń fún ọ lápọ́nlé tó bá pọ́nra ẹ lé wọn ní pọ́n ẹ lé o o ṣáà mọ̀ balẹ̀ fẹ́ gbọ́rọ̀ lọ́pọ̀lọ́ fọ́pọ̀lọpọ̀ pọ̀lọ́ tí kò lọ́pọ̀lọ́ pátápátá korongo tẹ kọ̀rọ̀ kókó wà tó fẹ́ pa yín sọ ẹ̀rọ fọlọ́ rọ wẹ́n tó bá tàbá kó jọ̀wọ́ kó má bínú kó lọ́pọ̀lọ́ lẹ́ka ó sọrí lẹ́ka ó sẹ́yìn kó ló ṣe ń tẹ kọrin mọ́lẹ̀ bẹ̀rẹ̀ ọ̀húdà and still ọ̀rọ̀ púpọ̀ nǹkan adúmọ̀ ròyìn sáfù jùbà.